ọdún náà ó dàbí ó dàbí fíìmù lójú wájọ náà bí idán wípé ah ṣé kéwù náà lọ́wọ́ dùn tó báyìí ṣé kéwù náà ló dùn tó báyìí àmọ́ tún gbé e wá ní new dimension àbí kí ni wọ́n máa ń pè ṣé ká ádámù gbé tiwọn wá ó ti yé àwọn àfáàsì kó wọn nígbà ṣé ádámù bẹ̀rẹ̀ tiwọn àwọn àfáàsì kó wọn wípé ah èwo lájẹ́ ádámù tó gbére yìí ó tuntun lójú wọn nígbà táwọn mọ̀ọ́lá náà dé nàkíbọ̀lá sọ̀rọ̀ àti ṣé àwọn tún wá tíṣẹ́ ádámù wọ́n tún wá fọ̀ wọ́n tún fọ́ tí mo lọ́nà ṣe ká ádámù wọ́n tún tún fọ̀ dáadáa nígbà wọn tún fọ̀ dáadáa àsìkò wọn lọ́lọ́run nítorí àsìkò ìbẹ̀rẹ̀ tíṣẹ́ ádámù fájúrù dáwà ṣe ká ádámù àwọn ọ̀ma àmọ́ tí wọn ọlọ́run ní kí èyí wọn sojú tiwa ìwà jáde tí wọ́n jáde wọn làwọn wò pé ah ṣé bíjà àfa àti rí ni òun ni tí wọ́n bá bẹ̀rẹ̀ sí kàmọ̀kọ́lá wọn ni sàrùmí ọ̀yàbáwí àfàsàrò ni wọ́n bẹ̀rẹ̀ náà sí tí gbogbo ayé tí wọ́n ń tọ́ka sí lónìí òun náà ni kẹ́ẹ̀tì tán sọ̀rọ̀ sí náà ó ti bá wọn kò sáà kò sí kẹ́ẹ̀tì kan tẹ́nìkan lè ṣe tó lè báyìí hùn. kẹsẹ̀ tí ni tẹ́ ẹ bá rí bí avazaro mi ṣe parí ohun síbẹ̀ kọ́dà ń gbọ́ dàní kan mọ̀lánà sunkún nígbà tó dàní kan torí ọlọ́run fún wọn ní ìbẹ̀rù ọlọ́run débi pé tán bá ṣe wá sí dàní kan wọ́n máa sunkún bẹ́ẹ̀ ní sẹ́wọ̀sásìlì lẹ́fìmọ̀ yìí pé àmì ni wọ́n fi bí wọn ìbí àmì wọn bí àwọn méjèèjì حمدا متفعل فاعل فعول نقيبان الأشراف بابا نقيبان الأشراف بابا يا بنا الصلاة الذي أصاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم orúkọ títèmi òun náà ni alhaji sheikh abdulwasi salman bàbá tó bí mi ló ń jẹ́ salman bàbá tó bí bàbá tó bí mi ló ń jẹ́ subair akérèdọlù àjíà ojú ẹkún ìlọrin bàbá àwọn ọlọ́láwọ̀ ọba ìlú ìlọrin àwọn ni wọ́n fún mi ní àtàyèṣe bàbá wa ìmọ̀mọ́ àgbà isin àmọ́ tí àwọn èèyàn máa pè mí náà ní Jaqmal Jaqmal yẹn ló jẹ́ orúkọ society wa tí a ń pè ní Jam'iyyat Kullu Ma Lillahi Ya'lu òun ni ó di Jaqmal tí gbogbo ayé máa wá sí tí ayé sì máa fi kún wípé ọmọ Bàbá orúkọ mi nìyẹn ọ̀rọ̀ tí ẹ béèrè lọ́wọ́ wa nípa maulana asheikh arrahil almarhum asheikh abdullahi asalati tí gbogbo àwọn èèyàn mọ̀ sí nakibul ashraf kí ọlọ́run mọ́sá bá wa bùkún kẹ́ wọn kó bá wa kẹ́ wọn tí ń di ọdún kọkàndínlógún ní ọdún tí a wà yìí tí bàbá wa náà fi orílẹ̀ ayé yìí sílẹ̀ láti lọ bá àwọn ẹni ọlọ́run àti láti lọ pàdé iṣẹ́ dáadáa wọn níwájú ọlọ́run ọ̀rọ̀ nípa wọn fún àwa tí à ń jẹ́ ọmọ wọn a lè rò tán àmọ́ ní tí a bá ká tó dáyé lẹ́nu àwọn àgbàlagbà tí wọ́n sojú wọn dáyé àtàwọn tí wọ́n jọ dáyé tí a bá ìtàn wọn ọ̀kan nú àwọn àfa olórin oníléyìísá bíi ìnsáni wàlẹ̀ ákìlín mọ́nlá yẹ ìtàrí hafi sọdọ̀rìhì wàmán wàá àkàbára man kọ̀bláwù àdọ́fà àmàrán ilà umrihi ẹni tí ó bá bá ìtàn ńlẹ̀ àbí kọ́ bá rọ̀ bá ńlẹ̀ láti béèrè kóun náà ò lè dá sí ọ̀rọ̀ àwọn bàbá wọn tí wọ́n ti lọ ẹ sọ fún tọ̀hún wípé kò sí ńlá káyì àti ìlẹ̀kùn tọ̀hún léèyàn ẹni bá wà lè sọ̀rọ̀ ọgọ́rùn ọdún tó lè sọ̀rọ̀ ọgọ́ta ọdún àádọ́rin ọdún àtọgọ́rin ọdún àwa rí pé ni ó sọ̀rọ̀ rẹ̀ yìí tí ìtò ọjọ́ eré yẹn a ti mọ̀ wípé ó bá àwọn àgbàlagbà tí wọ́n mọ àsìkò náà àwọn ni wọ́n wọ́n fún ní líǹkì àwọn ọ̀rọ̀ tí ò sojú ẹ̀ òun ní fi ń já sí pé màá wá àkàbára màá kọ̀bùlá ú àbọ̀fà àmàrà ilà ọmọrìhì bàbá wa nàkíbùlà àṣọra àṣàlátì ọlọ́run bá wa kẹ́ wọn àkọ́kọ́ ní tí èmi rí ń bẹ̀ ní ìṣẹ̀dá wọn àti kàráàmà tí ọlọ́run ṣe fún wọn nígbà tí wọ́n ń bẹ ń kéke tí wọ́n bí wọn òun náà ni pé ìyá wa àgbà tí wọ́n bí Maulana Sheikh Sazili ìyá wa Abiba Mọ́yọ̀sọ́rẹ́ ti ọ̀gáníjà tí wọ́n jẹ́ ọmọ bíbí bàbá àgbà Sheikh Ahmed Rufai Indasalati tí wọ́n á jẹ́ olùdásílẹ̀ ẹ̀ka àdìrẹ́ àti gbogbo ayé ń dákọ̀ rẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá káfàtà ni. ìyá wa náà agbọ́nú ta wípé ọjọ́ tí wọ́n bí Maulana Nakibul Ashraf ìyá wa náà ń bẹ ní ọmọgéńgbà náà àwọn ni wọ́n máa wá pọn bàbá wa Nakibul Ashraf wọ́n á máa pọn wọn gẹ́gẹ́ bíi aṣíwájú ti ń pọn àbúrò rẹ̀ wọ́n bá ti wá ń pọn wọn lọ àwọn èèyàn máa wá gba bàbá wa sí Abdullahi Salati àwọn èèyàn máa wá dùn wọ́n gbé lẹ́yìn ìyá wa náà wípé ah ìyá yìí ọmọ ọmọ rẹ̀ yìí máa ọmọ ọmọ ìyá yìí púpọ̀ ah ah alálùbáríkà máa lọ́mọ rẹ̀ yìí dákunjá wa náà ò gbé kájà àlùbáríkà rẹ̀ àwọn èèyàn máa fẹ́ jẹ àlùbáríkà Maulana sí Abdullahi Salati lẹ́yìn ìyá wa mọ̀yọ̀sọ́ rẹ̀ tí wọ́n bí Maulana sí òzáṣìlì wọ́n máa wá pe Maulana sí Abdullahi Zalati ní ọmọ ìyá wa Abiba ipe a ah, ah, ọmọ yìí máa lálùbáríkà púpọ̀ o ẹ̀dá kan jáwa náà ó gbé kájà lùbáríkà rẹ̀ eléyìí ọgbà gbé tọ̀wọ́n ọgbà gbé ònkálùkù ń gbé ọmọ tí ń bẹ lẹ́yìn tí ò tí ì lè sọ̀rọ̀ táwọn yẹn wá ń dùn wípé èmi fẹ́ gbé èmi fẹ́ gbé ẹlòmíràn ni ah, ẹjẹ ń bá yín tọmọ yín yìí ṣe ó sì fẹ́ fọwọ́ kàn wá ni tọ́ba fọwọ́ kàn wá tán ni wà ni a òun fọlá ọmọ yìí tọrọ yá ọmọ tòun náà jẹ yẹn ọmọ tí ò tí jẹ nǹkan kan nígbà náà nìyá tó fi ṣe òzáàsì lè wá délé wa ni àwọn wa ń sọ fọlọ́n pé wọ́n ọlọ́run gbogbo ayé ní ń pe Abdullahi lọ́mọ mi èmi kí mo sì bí àbúrò mi lọ́jẹ́ ọmọ bàbá mi ni àmọ́ ní mo fẹ́ tọrọ lọ́dọ̀ rẹ ọlọ́run ni pé gbogbo ìgbà tó bá fún mi lọ́mọ irú Abdullahi mo fẹ́ kó fún mi náà lọ́mọ. àwọn àyẹ̀pẹ́ àlùbáríkà kan làwọn èèyàn rí lára rẹ̀ tí wọ́n ń fi ń pé lọ́mọ mi tí wọ́n sì ń jàlùbáríkà rẹ̀ táwọn náà bọ́lá rẹ̀ tọrọ èmi náà bọ́lá ẹ̀ tọrọ ọlọ́run fún mi náà nírú Abdullahi nígbà tí ìyàwó náà padà wá bímọ lásìkò bímọ tí wọ́n náà tó ni wọ́n fi wá bí Maulana Aseifu Shazali ọwọ́ ajá sí pé ọkùnrin ẹyọ kan tọ́lọ́run wá bùn ìyá náà gbogbo yòókù obìnrin wọn jẹ́ so ń já sí wípé ìtọrọ ń jọ́nà yóò pé àwọn fẹ́ bírú eléyìí òun lọ́lọ́run fi yọ̀ǹda rú ẹnìkan fún wọn ó wá ṣàwọn àyókù lóbìn ó wá já sí wípé karama ni ìfọlá ẹnìkan tọrọ wípé mo fẹ́rù rẹ̀ tẹ́ni tí wọ́n wá fọlá rẹ̀ tọrọ fún tọ́wá wáyé tóun náà tó wá dàbí irú rẹ̀ ó jẹ́ karama fún ẹni alákọ̀ọ́kọ́ òun ní ń ṣe déédéé lákínbà kátó kọ̀bùlé fàháyájà lélùbùkà bùkà ha fàkólítòlùfọ́dúlá lèlèmọ́tàkọ́dìm so àkọ́kọ́ nù tá a fi mọ̀ wípé àmì ni Mọ̀lánà sí Abdullahi Salati ẹlẹ́ẹ̀kejì tá a fi mọ̀ pé àmì ọmọ ni wọ́n wọ́n sì jáde lára àmì èèyàn òun náà ni Shehu Ndas Salati òun ni wípé ńgbà tí wọ́n wọ Markaz baba Sheikh Adam wọ́n ọlọ́mọsàbá wa kẹ́ baba Sheikh Adam baba wa Sheikh Adam rí wípé àmì ni ẹni yìí bàbá ṣé adamu bẹ̀rẹ̀ sí ní tọ́jú wọn gẹ́gẹ́ bí ọmọ akéwú àti ní àti fi san ẹ̀san tí mọ̀wòlánà ṣéun dáṣà láti tí wọ́n ṣe fún ṣèkà adamu náà ní dáadáa bàbá ṣèkà adamu wọn bẹ̀rẹ̀ sí ní mójútó wọn tọ́jú wọn látara tí wọn ní zéwù zásì nínà ti wọ markas wọn wá ń bẹ markas bẹ́ẹ̀ ọlọ́run ní kíkéwú ọmọ ayé wọn dáadáa àti ṣéwù zásì ní àti ṣéwù sàlátì ọlọ́run ní kíkéwú ọmọ ayé wọn dáadáa àwọn ni àkọ́kọ́ ẹni tí ń kọ́kọ́ tó kọ́kọ́ fi máa ṣe òzázìlì bẹ́ẹ̀ àti kàlùkùránì bẹ́ẹ̀ àti dùn sálùkùránì àwọn sì làkọ́kọ́ ẹni tí ṣe òzázìlì kọ́kọ́ jánásì fún láyé gẹ́gẹ́ bí aṣíwájú àti àbúrò lẹ́yìn bàbá ṣe òsàlátì nígbà wọn bẹ láyé wọn ní àwọn àwọn ń fi máa ṣe òzázìlì wípé báyìí ló wí báyìí ló wí báyìí ló wí làwọn máa wá tọrọ pé wọ́n ọlọ́run tíráṣì lè máa wá bá mi wípé kíní yóò yé òun eléyìí ò yé òun ìwọ́n fi ń kọ́ ọlọ́run mọ́sàájì ọmọ yé ju bí mo ti kọ́ ọ lọ nígbà tó yá wọn nígbà tó yá làwọn wá rí wípé gbogbo nǹkan rẹ̀ wá ń bẹ̀rẹ̀ sí í yá kódà ń jọ wọn sọ̀rọ̀ náà wọn làwọn rí pé fàṣọ́hà rẹ̀ tuju tàwọn lọ. máa ń ádàbọ̀ ọba àti àfọ àfi tìyín ní bínú ọba àti ọlọ́bẹ̀ wọn ọba àti tuntun wọn ọba àti àgbà ọba àti ètò ìjọba. láti àwọn rí wípé mímọ́ rẹ̀ ti ju tàwọn lọ àwọn rí wípé akin rẹ̀ ti ju tàwọn lọ àwọn rí wípé ìgbọ́rọ̀ kalẹ̀ rẹ̀ ti ju ti tàwọn lọ. gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n gbà yí pé ìrẹ́ àsìkò náà lọ́ọ̀bù tó. bí wọ́n ti jẹ̀mí lẹ́yìn. ọlọ́wọ́ ọba ló fún ọ pé ọmọ wa sí ìṣe kí wàá sínú òsì rẹ wà. wà á sájìrà ní àlàyé káàkiri àjàyà. ẹ̀yin kan fúnra yín ara wà lẹ́dẹ̀ẹ́yìn yà ìwádìí jẹ̀mí ilẹ̀. ọlọ́run tó wá fún ọ lọ́rọ̀ tó lè wà jáde. wàzájírà ńlá. wọ́n fẹ́ ká mú nùtọ̀ ẹ̀yọ̀ kan mẹ́wọ̀n nọ́mbà wọn ni wípé aṣíwájú ni wọ́n jẹ́ fún zeu zazili ẹlẹ́ẹ̀kejì ni pé ìyá ni wọ́n jẹ́ fún zeu zazili ó di méjì wọ́n sì ń jẹ́ aṣíwájú wọ́n tún wá jẹ́ àfáà fún zeu zazili torí wípé ẹni tí ń bá ń kọ́ni mọ́ni alámaka harifan fàwọn abúkàbídé sọ kí ló ẹni bí òun tún wá lè sọ wíbẹ̀ wípé àwọn rí wípé gbogbo nǹkan rẹ̀ tún ti ń ju ti tàwọn lọ lẹ́ẹ̀fì mọ bí mọ̀lánà ti rí wípé ẹnìkan ni wọ́n ti máa gbà fún iṣẹ́ ọlọ́run àti bọ́lọ̀ ń bá ti ṣe èèyàn láyé so inú àwọn àpẹẹrẹ tí èèyàn fi mọ àwọn ẹni rí lọ́dọ̀ ọlọ́run yẹn. náà ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni wípé ìjẹ́ àmì tí wọ́n jẹ́ àmì tí Sheikh Adam rí lára wọn àwọn ọmọ kéwu Sheikh Adam pọ̀ nínú àwọn àtàjọ ọmọ kéwu àwọn tí wọ́n sì lákè pọ̀ àwọn tí wọ́n mọ ọ̀rọ̀ sọ pọ̀ àwọn tí wọ́n ní mímọ̀ pọ̀ kódà àwọn tán ní mímọ̀ jù wọ́n lọ ń bẹ àwọn tí wọ́n lákè jù wọ́n lọ ń bẹ àwọn tí wọ́n máa sọ jù wọ́n lọ ń bẹ. àmọ́ mọ̀lánà ṣe ká ádámù wá rí i pé talẹ́ni tí mo lè mú lọ ààyè náà ààyè náà ni Babátúndé Ìdí Àgbọ̀n tí wọ́n ń bẹ ní pírẹsidẹ́ǹtì Nàìjíríà ní. Ni dọ̀rọ̀ baraki lẹ́kọ̀ọ́ ọwọ́ abáṣekà ádámù wípé òun fẹ́ bẹ̀ bàbá ẹ torí ọlọ́nu Ramadan mo fẹ́ kẹ́ máa bá mi sí tafsiri ní azurọ̀kì lọ́dọ̀ àwọn ṣéka ádámù ní wáàsí mi ọkọjá kí n máa wá gbé e bẹ́ẹ̀ nìkan wọn lọ́wọ́ pé Maulana ṣéka ádámù wípé àwọn fẹ́ bẹ́ẹ̀ bàbá ṣéka ádámù wa ni ah wáàsí àwọn ti kọjá àwọn máa wá gbé wáàsí wá sí lọ́dọ̀ ẹnìkan wọ́n bá fẹ́ gbọ́ tafsiri àti wá àtàwọn tẹ́ẹ̀jọ gbọ́ ẹ máa bọ̀ wọn mọ́ríkà sí yàyí a wọn bẹ ṣèkà adam abanutọ ntí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé tó bá fẹ́ kí n fún ọ lẹ́ni ọ̀ka ṣèkà adam ni tó bá fẹ́ kí n fún ọ nú àwọn ọmọ kéwù mi ẹni tó kájú rẹ̀ tó lè ṣe é bì mí a ó ní tẹ́ ẹ bá wí òun fara mọ́ ṣèkà adam wá wo gbogbo ọmọ kéwù tí wọ́n ní njọ́ náà wọ́n wá rí i pé mọ̀lánà ṣe abdullahi salati na kébùlà aṣọ́ráàfì òun ni ọmọ kéwù tí ọ̀ka nọ́mbà wọn ni pé bàbá rí wípé eléyìí ka kápá àfáàrí ní ìdúró ọkà ọkà kápé mímọ̀ tí èèyàn fi yanjú nǹkan ọkà ọkà ní ohùn ọkà ní àgbékalẹ̀ ọ̀rọ̀ bàbá rí i pé ẹni ọkà rí wọn wá ní kọ́ máa tẹ̀lé ìdí àgbọ̀n lọ́njọ́ náà làkọ́kọ́ wípé èèyàn kọ́kọ́ ṣe wáàsí fún pírẹsidẹ́ǹtì láyé mọ̀lánà ṣé abdullahi salati làkọ́kọ́. La nípa àáfàá kan ńlẹ̀ yorùbá yìí yóò ṣe wáàsí fún pírẹsidẹ́ǹtì láyé babatunde di àgbọn jẹ́ vice president buhari malam buhari ti bẹ́ẹ̀nbẹ́ẹ́ ní sè ń jẹ́ president njọ́nà tó èyí òun náà túmọ̀ wípé sheikh adamu rí wípé abàmì èèyàn lélẹ́yìí yàtọ̀ fún yìí òun mọ̀lánà sheikh adam gbogbo bí wọ́n bá wà wọ́n máa sábà tọ́ka sí baba wa nàkíbọ̀lá àṣàràfẹ́ púpọ̀ èpè ọmọ àfàǹdárì ndé bàbá ti ní wọ́n ṣe wá síbẹ̀ ní Ìwòrí tí wọ́n ti ní kí ajima shehood kó pe ẹni tí ó bá ṣe wá sínú gbogbo àwọn àfa àti ń bẹ́yà yìí abaláwọn ò ní ṣe wá sí kó pe ẹni tí ó bá tí ó bá ṣe wá sí ajima shehood náà wá rí wípé gbogbo àwọn tó jòkóó ńlẹ̀ kò sẹ́ni ó ka láàyè náà báyè náà ṣe kún tó ti gbogbo àwọn àjẹ́ àfa ń tó ju kó pe mọ̀lánà ṣe Abdullahi lọ ó wá pe bẹ́ẹ̀ ṣe Adamu ní sáyé bẹ́ẹ̀ ń já sí wípé dédé tí ń wu Sheikh Adamu lọ́lọ́run ní kí bàbá yẹn ó ṣe ń jọ́nà bàbá Sheikh Abdullahi Sala tí wàá gba máìkì ń jọ́nà wọn bẹ̀rẹ̀ sí wọn fẹ́ sọ̀rọ̀ wọn fẹ́ ṣe wá sí gbọ́dọ̀ tí bàbá wí ń jọ́nà ni wípé àá wájú àfa wa la wà yìí àfa wa ló ní àṣẹ wá sí bàbá ní láàyò fòtá wà má lè kún fílì Madina ó ti wá bí Málìkì bá ń bẹ Madina ta ló kù tí ó ṣe fàtiwá kò sí ní tá a sọ wájú bàbá wa kọjá kí àṣàdúà wọn àṣàdúà nígbà mọ̀lára ṣèkà adamu wọ́n wá lè di àgbọn lọ́dún náà bàbá wa ń sọ̀rọ̀ bọ̀ wá ń sọ̀rọ̀ bọ̀ wá pé gbogbo ẹ̀yàn mi gbogbo ilẹ̀ ọlọ́run ti dájà alẹ̀ fún gbogbo ilẹ̀ tí màá wílẹ̀ tí sọ bàbá wa ní ẹrú àwọn Abdullahi ọmọ àfa àsàlàtì àti sáfìlì ara tí wọn ti máa fi táàfin máa wípé ṣé káádámù inú àwọn ọmọ kéwù á ṣé ádámù fún wọn sáàyè kan wọn ní lahuma makanun khas lọ́dọ̀ ṣé káádámù bàbá yìí fi ọ̀rọ̀ wọn wọn yìí fọ̀rọ̀ wọn ṣeré náà nígbà mọ̀lánà ṣé káádámù wa kú tán táàfin máa wípé ọmọ kéwù re iná ni wọn fàáfà wọn lẹ́yìn ìgbà tí wọ́n ń jẹ́ ọmọ rí fún ṣéun dáṣàláàtì wọn tún wọ́n ń jẹ́ ọmọ kéwù re fàáfà wọn nígbà ṣé káádámù kú tán ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn tàdíyàtì lọ kojú maulana mudirul markas àtọ̀pọ̀lọpọ̀ àwọn muskilat àti àwọn hurubu téyìn ò lè tọ́yẹ pé ẹ̀dá ò ẹ̀dá ò lérò kan póun lè lánú ẹ̀ bó ti lágbára tó ni baba mudiru wa jẹ khalifa wọn jẹ mudirul markas lọ́dún náà inú àwọn ọmọ kéwú tí wọ́n kọ́kọ́ dúró wípé ní tí ọba ṣe mudirul markaz ní kò ṣe àwọn inú ẹ̀ ní àkọ́kọ́ ni maulana nakibul ashrafi ẹlẹ́ẹ̀kejì maulana ṣe òṣàṣìlì inú àwọn tọ́kọ́ dúró wípé ní tí ọba ṣe mudirul ní kò ṣe àwọn kọ́dà gbogbo bí wọ́n bá dé ńgbà náà wọ́n a máa sọ wípé kò ní tì mí lẹ́nu láti pe mudirul markaz ní bàbá mi torí kò ti àfa ń dálẹ́nu láti pe àwọn ọmọ ilé Zarumi láàfa wọn bàbá ní abẹni ọba ya bùtùlù ọmọ kéwù wọn ní dáadáa tí dáadáa mọ̀ ṣe fáwọn táwọn wá rí mùdírù àmùdírù àwọn tẹ̀lé táwọn ò kú ni nínú karama ni wípé ó tẹ̀lé àfa rẹ̀ ó síra láyà tàlàfíà ó tún wá tẹ̀lé ọmọ àfa rẹ̀ náà ó tún wá síra láyà tàlàfíà pẹ̀lú rẹ̀ èyí wọn náà jẹ́ kan nù karama tẹ́ fi mọ̀ wípé ẹni rẹ̀ ni Maulana Sheikh Abdullahi Salati so wọ́n dúró dáadáa pẹ̀lú mudirul markas wọ́n á kú òlékòó wọ́n délẹ̀ yìí láti wá bẹ̀rẹ̀ wáàsí inú karama tí ọlọ́run tún ṣe fún wọn tẹ́fì mọ̀ pé ẹni ọlọ́run ni wọ́n òun ni wípé ìjọ tí sẹ́hùn Dassalati ti kú bàbá wa àgbà ní Dassalati tán ti lọ ìjọ náà wáàsí ti dúró ilé àfàǹdá ọdún náà wáàsí ti dúró ilé àfàǹdá gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ti wí pé ìjọ tá àfàǹdá ti kú ni wàá ṣe ti dúró mbẹ dáwùlà tó kù tí wọ́n ń lò ń bẹ̀ òun náà ni dáwùlà ti tazawuf òun ni wọ́n ń lò ń bẹ̀ bẹ́ẹ̀ sì ni sehun dazala ti méjèèjì ló gbé kalẹ̀ wọ́n ń lo dáwùlà tazawufu wọ́n sì ń lo dáwùlà ti wáàsí oníwáàsí ni àvàǹdá oníwáàsí gbajúgbajù oníwáàsí káì akọni ọlọ́run tí kì í kù ńlá nǹkan kan tó bá kù tọ́lọ́run náà nígbà sehun dazala ti lọ tán tàṣàwùfù ń lọ ilé àbáǹdáyìísìn hó bó ti yẹ àmọ́ ó ku wá sí tí ọlọ́run tó fi rán àfáǹdá lẹ́yìn tàṣàwùfù ẹni ọwá yìí òun náà ni maulana shadalai salati lakibul ashraf àwọn ni wọ́n yìí padà òun ló jẹ́ kí n sọ ńjọ́ náà ńjọ́ ọmọ ọlọ́lẹ́ àfáǹdá pé wà á mọ̀lì jìdáàrú fàkànà lè gùlàmẹ́yìn yẹtìmẹ́yìn fil madina mo wá fi àwọn gùlàmẹ́yìn ni mo fi wé maulana shadalai salati àti shehu zazili wọ́n wá fi jìdáàrù wé ìjòkó wá sí àfàǹdá tí wà kánà wàrà ahùn kanzun lahuma tí wọ́n bá fi lè gbé wá sí dìde padà ńlẹ̀ àfàǹdá gẹ́gẹ́ bí sí afanda tí wọ́n bá yíyé wá sí padà dáwọ́lá àwọn ọmọ àfàǹdá ọmọ wa lọ tí ò ní parẹ́ mọ́ òun ni kanzu ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fa arada rabbuka an yabluga ashuddahuma ẹni wọ́n wá palẹ̀ yín wọn mọ́ òun ni ṣe adam lọ́wọ́ kọ́ àwọn méjèèjì wípé ikọ̀ yín bá àti ṣe wá sí ikọ̀ yín ní mímọ́ ìtàn wá kọ́ yín bá àti jí sí ọlọ́run kógun àfàǹdọ́mọ̀ bá àbàjẹ́ so ìgbà tọ́lọ̀ ń wá ṣe é bẹ́ẹ̀ tí Maulana Sheikh Adam tí wọ́n gbìyànjú kínní yẹn láti ṣe tí wọ́n bíúdi Sheikh Zalati wọ́n sì bíúdi Sheikh Zazili ó wá jẹ́ pé àwọn méjèèjì náà lọ́lọ́run wá fi bíúdi ó fi tún àkọ́mọ dáwúlà wàásíyà nílé àfàǹdá Salati tó fi wá já sí wípé kò sí nkìtọ́wò fún kò sí ìsẹ̀kọ́ọ̀tù fún atalẹ́ọ̀ so karama kan nìyí òun náà wípé ìjọ tí wọn lánàá sí Abdullahi Salati ti délẹ̀ yìí tí wọ́n ti wá bẹ̀rẹ̀ wá sí nílọrin wọ́n wá káàkiri lé gbogbo àwọn àgbààgbà àfa lọ́dún náà wọ́n ń káàkiri lé àwọn àfa kọ̀ọ̀kan wọ́n débẹ̀ wọ́n dé àyè wọ́n dọ́dọ̀ bàbá alájí àgbà wọ́n dọ́dọ̀ bàbá afọlọ́nsọfà àgbà wọ́n dọ́dọ̀ bàbá wọn àṣì àgbáyé wọ́n dókè agodi gbogbo àwọn ẹni wọn délé sóró gbogbo àwọn àgbààgbà àfa ni wọ́n délé wọn láti wá gbàyọ̀ǹda wípé iṣẹ́ bàbá mi tí ó fi ilẹ̀ mọ́ wá gbé dìde padà dáwùlà tí wàá sí mọ́ wá gbé dìde padà tí gbogbo àwọn afáàrán ti ṣàdúrà fún wọn wípé kò ní ṣubú mọ́ látọdún náà tó ti wá dìde padà láti ninety five kọ́hún sí ninety six tó ti dìde padà so kò wá ṣubú mọ́ lónìí so ẹni ó bá lè gbé nǹkan dìde bẹ́ẹ̀ tí nǹkan yẹn ò ṣubú mọ́ ńgbà tẹ́nìyẹn kù láyé ká mọ̀ wípé ẹni ìjẹni ọlọ́run ń bẹ lára rẹ̀ èyí náà tún jẹ́ kan nínú dọ́lọ̀ ń ṣe fún bàbá wa Sheikh Abdullahi As-Salati kọ́lọ̀ nǹkan mọ́ sábà wa kọ́ba wa bùkún kẹ́ wọn kọ́lọ̀ nǹkan bá wa fèrèjì wọn. náà Mọ̀lánà Sheikh Abdullahi salati wọ́n fẹ́ràn ìtọ́jú ọmọ ọlọ́mọ ju ìtọ́jú ọmọ tiwọn lọ gbogbo àwọn ọmọ kéwú tí wọ́n ń bẹ lọ́dọ̀ wọn wọ́n mójútó wọn dáadáa wọ́n mójútó àwọn ajánásì dáadáa wọ́n mójútó àwọn ọmọ tí ń gbèrò wọn dáadáa láwọn ọmọ kéwú inú àwọn tí ọlọ́run ní kí Maulana sí Abdullahi Salati inú àwọn ọmọ kéwú tọ́lọ́run ní wọ́n máa bẹ lábẹ́ wọn tó yẹ pé lónìí kálukú wọn náà ti ń dára inú ẹni gbogbo àwọn àlùfáà wa nílé Salati àfa àwọn ọlọ́run tó yin Salati àfa àwọn Sheikhul Halqa ó ti bá wọn àfa àwọn eh, Zuleiman Zarumi. ó ti yé báwọn àfáàwà àfáàwà owódé àbí gbogbo abẹ́ àfáàwà láńrin ìdí òpòpò ó ti yé àwọn àfáà pọ̀ ma ni wa nu kan a lè wí ah níjọ́ ti wá kú ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ gbogbo wọn náà lọ́rùn náà ro dáwọ́lá àti wọn náà bọ́lọ̀n ti wá ṣe é fún wa ni kàrámà ni èyí tó tó wá jẹ́ àgbà kàrámà ni pé gbogbo ọmọ tí Màulánà bí àfáà ni gbogbo wọn àtọkùnrin àtobìnrin ah ọmọ lágbára púpọ̀ o wọ́n sì bí ọmọ lónìí nísìnyí mo tún rí alfa wa Hussein lèmi tó ń wí pé ah tọ́mọ Màulánà ẹ bá ti rójú gbogbo wọn nínú kàrámà ni ẹ bá rójú gbogbo wọn kò sí yàtọ̀ ká tó wá pé àfa àwọn abúgbé tọ́já sí wípé bí ìgbà tí nakimul ashrafi pọ̀ wọn kalẹ̀ báyìí wípé mo gbélé yìí kalẹ̀ ní tí ń bá ń wá mi kí ẹ bá nígbà náà mo ti lọ ẹ sáà máa wò yẹ máa wo súra yìí ẹ máa wò. bàbá wa tọ́jú àwọn ọmọ dáadáa kò wá sí nǹkan tí wọ́n fi tọ́ wọn ju mímọ́ tó náà nífẹ̀ẹ́ mímọ́ púpọ̀ wọ́n fò ń kálukú sáàyè kún ó kéwú kò lè yanjú dáadáa wọ́n àwọn a máa fi àwọn ṣé eh, Abdullahi ọlọ́run tóyìn salati amirul wa'izin wọ́n máa fi sefaari ati àti naziru zalati àti amirul jais bàbá máa fi wọ́n ṣe fáàrí wípé ní wọn láwọn tó mà tí ti ní tán gbogbo tán láwọn gbogbo àwọn eléyìí àwọn ọmọ mi ni wọ́n ẹni bá lóun fẹ́ papò mí àwọn tí túlẹ̀ ni ti máa ṣe nù náà àwọn tí fi ń sọ ọmọ tiwọn àwọn ọmọ tí wọn náà ti àwọn náà ti ń tójú bọ̀ àmọ́ wọn ò ní fọmọ wọn ṣe fàárí àwọn ọmọ ẹ̀gbọ́n iná ni wọ́n fi ń ṣe fàárí ńjọ́ náà àwọn tó wọ́n fi ń ṣe fàárí ńjọ́ náà òun náà làwọn tó lọ́wọ́ wá ní kí wọ́n mú ilé náà lọ́wọ́ lónìí yìí pé wọ́n yé sàáfà tí pé àfọmọ mi nìkan wọ́n fa nakibul ashraf àwọn fa amirul jayz wọ́n fa amirul jayz sókè. Okay wọ́n bíúdi àmẹ́rò lè jẹ́ àtàwọn àti mọ̀lánà sí òsásìlè àwọn ni wọ́n bíúdi àmẹ́rò lè jẹ́ pé àbúrò wa ni wọ́n afẹ́kíwọ́n náà dàbí wa àwọn náà ṣiṣẹ́ yẹn náà wọ́n máa fi àmẹ́rò lè náà ṣe wá wọ́n máa fi ṣe fáàrí pẹ̀lú mímà tí ọlọ́run bùn wọn ìjọ tí sẹ́wù kọ̀rí bàlá wa sí lọrin tọ́wálé àfàǹdá lọ́dún náà ibi mọ́ náà àmẹ́rò lè ni wọ́n ní kí ọmọ wọ́n sọ lárúbáwá amiru jésù sọ lárúbáwá kọ̀ rímù láì dààmú ó ti yé ṣe é mọ̀ wípé wọ́n bá pa ọ láàrin mọ́ amiru jésù láńjọ́ náà tọ́ra wa yóò tí mọ̀ amiru jésù ń gbà wọn dáadáa àwọn ni wọ́n jẹ́ kí a mọ̀ wọn bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ilé àfàǹdà wọ́n ṣe ń tọ́yẹ kúnnú ilé fọmọ ẹ̀gbọ́n fọmọ àbúrò wọ́n ẹ̀sẹ̀ wá tọ́jú àwọn ọmọ tiwọn náà wọ́n wá rán wọn lọ lé kéwú wọ́n ní kún ní mímọ̀ wọ́n sì ní ìta àfa nfẹ́ ń jóná ọlọ́run ṣe é àti rí dókítà nínú ọmọ wọn nísìn àrí lọ́ọ̀yà nínú ọmọ wọn lọ́ọ̀yà lẹ́yìn ìgbà tí wọ́n dá àfa àtàn ni o ó tún di lọ́ọ̀yà àwa rí àfa oníwàásí àárí ẹni tí ń ṣe kútúbà jimá àdẹni tí ń kọ́ máa ń kéwú àmọ́ gbogbo wọn pátápátá sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n kọ̀sẹ́ni ahọ́n rẹ̀ lọ́nu gbogbo ọmọ tí wọ́n bí látòkè dé désàlẹ̀ táhọ́n rẹ̀ lọ. maulana nakibul ashrafi tòní kọ́lọ̀ nǹkan mọ́sá bá wa sọ wọn alfa wa asheka ahmed rafa'i e, tí a máa pè wọn ní alifa sọlá alifa sọlá tọ́wá di nakibu lónìí tọ́jà pé bàbá nakibu tà náà náà là ń wò lónìí yìí gbogbo nǹkan lè jọ bàbẹ́ àtàkín káì nakibu tòní náà wọn làkín o. Eh, lérí kí dáwọ́lá àfàǹdá ọmọ bàjẹ́ kò sí tí náà kí bò lè ná lórí ẹ̀ lórí kíṣẹ́ àfàǹdá ọmọ bàjẹ́ nígbà tí mo wò lánàá ń bẹ tí baba Abdullahi Salati ń bẹ ti ọdún náà tí náà kí tò ní tí wọ́n lọ lè ọ̀sẹ̀ wá sí lọ́dọ̀ àlífà aláwọ̀ àṣìbí kọ́lọ̀mbà wa kẹ́ ọdún náà nígbà sàádà ọmọ afasalati ni ó ṣe wá sí ló ń kálukú ní ẹ ọmọ afasalati ó ṣe wá sí gbogbo abá abá pín síbẹ̀ níjọ́ náà làbá ń wo nàkíìmù lédi ìjòkólẹ̀ afasalumi lọ́jà náà sí ibi àjòkó sí àwọn wò pé ẹ sọmọ bàbá tí gbogbo wa tá à ń rẹ tọrọ sọmọ bàbá náà ni ó ti àwọn àwọn òkútọ àwọn òbí ó ti ṣe ibẹ̀ wa kún mọ̀ọ́lá náà nàkíìmù làṣọ ráàbì tòní ọmọ ìkìlọ̀ wa bẹ̀rẹ̀ wá sí bàbá wa sí Abdullahi Sarati sì ń bẹ ńlọrin àwọn náà wá ṣe wọn wá ní programu kan ńlọrin tẹ̀sí ma wípé akata náà dènà sí sára wọn wọ́n ti wá ń gbọ́ lé wípé ìsọ̀lá ń ṣe wá sí kọ́lọ́n kí obìnrin mi ti ń dàkọ̀ wọn wọ́n ti ń gbọ́ pé ah wọ́n ní sọ̀lá ń ṣe wá sí ń ọ̀dà wọn wá rẹ̀ kẹ́kálẹ̀ so nakibula sarabi tó ní wá ṣe wá sí náà afásàrùmí jáná sí ibi àjòkó sí òǹkálùkù ń dilẹ̀ mú pé ah ah eléyà ṣe wá jọ bàbá rẹ̀ báyìí kò sí yàtọ̀ kankan nkálukú wa ń hó inú nkálukú wa ń dùn pé a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọn wá sí wá àti wọn parí ẹ̀ tán ẹ jẹ́ ká sin ọmọ àfa àgbà ká sin délé bàbá rẹ̀ kó nkálukú ọmọ lọlé bàbá tiẹ̀ abásin wọn dé ọ̀dọ̀ Maulana Sheikh Abdullahi Salati wọ́n ti wá jòkó ń ta nígbà wọn jòkó kí gbogbo kí wọn àwọn òkú wọn ṣàdúà wọn bínú ń jọ náà ọ ètò ọkọ̀ wíńjọ náà ni wípé ẹ fẹ́ bà tèmi jẹ́ àbí ẹ bà tèmi jẹ́ ta ni gbọ́ fún yín pé sọ̀lá máa kéwù èmi wá wò pé ẹni tó ti ṣe wá sí tí gbogbo wa gbádùn rẹ̀ eléyìí máa kéwù tó àwọn ń rò lọ́kàn pé eléyìí máa kéwù tó bàbá ní kò mọ nǹkan kan lónìí lẹ́yìn tòní yìí táwọn bá tún rí ọtọ́ ọba tún ṣe wá sí ńlọrin ọkàn àbùkù látọdún náà wọn ò jẹ́ kí nàkíbù tòní ó ṣe wá sí ma ìgbà tí wọ́n á kú tán lèmi wá rí wípé wọ́n fi kọ́ sí Sheikh Adamu ni ṣe àpémọ̀ lánàá Adamu náà àwọn náà gbà kí bàbá ọ sójú agbo ọmọ ọlọmọ ni wọ́n máa tì síbẹ̀ pé ọmọ ọlọmọ ẹ̀yìn ẹ̀hàn káyé orí yín tí ìfẹ́ káyé orí ọmọ tèmi ṣe máa wípé àníyàn rinu fàáfà pé ọmọ ọlọmọ ọyá ìwọ ọmọ ọlọmọ ìwọ ni wọ́n di ọmọ ọlọmọ ìwọ ni si, ọmọ ọlọmọ ìwọ ni ṣe báyìí ọmọ ọlọmọ. kó bá bíúdi tiẹ̀ mọ̀lánà wá rí wípé bí Sheikh Adamu ti ṣe tiẹ̀ tọ́gbọ́n ọmọ tiẹ̀ pamọ́ tó yẹ àwọn ọmọ ọlọ́mọ tọrọ wọn bá yẹ tiẹ̀ làwọn náà fẹ́ kó ṣe tàwọn náà ẹ sì wá ti ọmọ tèmi wípé máa dára kí n wá fa àwọn ọmọ kí n pa ọlá tiwọn rẹ ẹ àwọn ọmọ náà ó dáadáa tí wá ṣe ń náà láti sọ fún nàkíbù wípé kì í tásìkò mélòó gbogbo ọ̀pọ̀lọpọ̀ ó ti yé báwọn lójú ayé rẹ̀ ọ̀fà àwọn ọmọ ọlọ́mọ lẹ̀ bá àfà tiẹ̀ ti ṣe fóun kọ́ wọn o òun làfà fi jẹ ọ̀fà àfà fóun jẹ kíní kan àwálù àbí kíní wọn fi jẹ ń jọ́nà àmọ́ ńgbà tóun dáyé tiẹ̀ àwálù àti àwálù àti sani àti salisu tiẹ̀ òun kó fún àwọn ọmọ tiẹ̀ tí a máa pérú ẹni bẹ́ẹ̀ kò lè expect pé gbígbẹ̀yìn sí Abdullahi Sàrà ti ti rí nínú àná tó ń rí torí kò lè jọra wọn ó ti yé báwọn ẹnìkan ò ní máa náwó kẹ́nìkan káwọ́rú káwa máa yin ẹni tí ń náwó kọ̀sẹ́lẹ̀ rí ẹ lè gbọ́ olórin kó olórin tí bá náwó ẹni tí káwọ́rú àfẹni tí bá ná gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run náà ọlọ́run ò ní yin ẹnìkan àfẹni tó ná dáadáa sọ́dọ̀ rẹ̀ bàbá wa sí Abdullahi Salati wọ́n ṣe dáadáa púpọ̀ fa inú dáadáa wọn òun ni bàbá wa years ti bàbá lọ́dún náà nígbà tó tó nǹkan bí oṣù kan gbogbo wáàsí tí wọ́n ní tí wọ́n ti gbà kalẹ̀ karama tó nìyẹn wáàsí tí wọ́n ti gbà kalẹ̀ àwọn tí wọ́n láwọn ó dùn nínú pé wá wá wá ó tó méje àbí wa pé nàkíbù tó ní wípé tọ̀ àwọn wáàsí tí ti gbà kalẹ̀ tó lọ. tó ní tí wọ́n ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni wípé ni àfi kí wo ó jẹ́ kí ayé ọmọ bàbá rẹ̀ òkú bàbá wa ń bi pé ń sunkún ó sì ń dárò bàbá rẹ̀ dùn ní iṣẹ́ bàbá jẹ́ èyí tó dáa fún ọ torí pé jọ́tà nábì kú àwọn sàábì náwó gbé ni náwó gbé torí pé ànábì ò ní ọmọ ọkùnrin tí yóò lẹ́yìn rẹ̀ nígbà tó lọ́run wá ṣe é fún tó ṣe é fún tó jẹ́ kí bàbá tiẹ̀ àfa àgbà ni ó sì onímímọ̀ rẹ̀ oní gbogbo tí yẹn fi gbé èyí tó dáa fún ọ òun ni wípé gbogbo tí bàbá rẹ̀ ní níṣẹ́ tó fẹ́ ṣe síwájú ọlọ́run tó jẹ́ dáwà àfikọ́ bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ máa bá a san àwọn gbèsè àdé wítínẹ́sì ẹyọ kan lérí àbádìí àwọn lọ́dún náà tíra kébùlà aṣọ́ráfì tòní tí wọ́n bẹ̀rẹ̀ wá jíṣẹ́ bàbá nígbínú wá sí tí bàbá ní tọ́lọ́run ò jẹ́ kí wọ́n rí ṣe náà sí máa fẹ́ lò ń bẹ̀ ni pé láwa ní tí bàbá wa wọ́n gbé kalẹ̀ fúnra ọlọ́run ló gbé láwa ní òun lérí nàkíbù tòní àwọn láwa ní tí wọ́n ti wé kalẹ̀ tí wọ́n máa gbé lọ òde torí sí Abdullahi Zala ti àwọn làkọ́kọ́ àfa àti ìwé láwa ní aṣọ kọ̀ọ̀kan kalẹ̀ gbogbo aṣọ kọ́lọ̀ aṣọ kọ̀ọ̀kan láwa ní tó fìtì aṣọ kọ̀ọ̀kan wọ́n ti ní ńlẹ̀ kalẹ̀ àwọn láwa ní òun ni mọ̀lánà nàkíbù tòní iná ló gbé sérí

kámọ́ tí ìjẹ́ khalifa mi kó jẹ́ khalifa yóò lo ẹ̀mí gígùn láyé torí wípé inú àwọn ìntajà ti Maulana Nakibul Ashrafi tàná àwọn àníyàn wọn tí wọ́n fẹ́ kọ́lọ́hún ṣe fáwọn wọ́n fẹ́ mọ́sálásí ọlọ́run ti ṣe wọ́n fẹ́ máa kírun jimá ọlọ́run ṣe wọ́n fẹ́ kí yídì ọlọ́run ti ṣe wọ́n sì fẹ́ kọjá sí wípé kàdíríà yọ káàkiri gbogbo ayé àwọn náà ni wọ́n bẹ̀rẹ̀ títan rẹ̀ káàkiri àti Maulana Sheikh Usasili ìgbà tí wọ́n dé ní gbogbo ààyè ni kéwù wá ké dáadáa ńgbà tá a rí wọn ni kéwù wá ké dáadáa à ń lọ lé kéwù tẹ́lẹ̀ a máa kà ń lọ ni kéjà pọ́kàn wa ń bẹ́ ń bẹ́ àmọ́ ńgbà tá a rí Sheikh Usasili àti Maulana Nakibul Ashraf tá a rí wọn tí wọ́n yọ dé ló ń kálukú ń wò wípé ah ṣé báwa náà bá kéwú ṣé báwa náà ó ti rí ni ṣé bíjà àfa àti mọ̀ ń rí rèé torí pé ń jọ̀wọ́n àná máa pé ọ̀lẹ́ńtàlá àfa wọ́n ní ọ̀lẹ́ bá àti ọba àlè kéwú wọ́n nígbà tí òrìṣẹ́ kan ṣe mọ́ wọ́n wá dà á lọ bí àfà wọ́n wá pé ọ̀lẹ́ ń tẹ̀lé àfà. àmọ́gbà mọ̀wúlánà nàkíbùlà sàràfì dé àti mọ̀wúlánà ṣe òṣàṣìlì nígbà táwọn méjèèjì dé pẹ̀lú jàláàlìyà wọn tọ́rọ̀ ń gbé fún wọn àá wọn kálukú wo wípé àwa náà fẹ́ jọ àwọn eléyìí lèmi fi máa ń sọ gbogbo àyè wípé gbogbo ibi tí mọ̀wúlánà ṣe òṣàṣìlì bá wà tí ń bá rọ́ mọ́ wọn ọjẹ́ mi gbèsè kí n panlé ó ti yé báwọn bí n bá rí ọmọ Maulana Nakibul Ashraf ọjẹ́ mi gbèsè kí n ṣe kí ni kí n panlé bẹ́ẹ̀ ni baba Shehu Dahud Alfanla wọ́n jẹ́ mi gbèsè kí n pan wọn lé torí àwọn tó bí wọn làwa wò lálá afẹ́ dàbí wọn afẹ́ jọ wọn wọ́n lè láyé alhamdu pọ́lọ́n sì ní kí bá bá tiẹ̀ tó wọn à ń ṣe bí wọn tọ inú nǹkan tọ́lọ́run tún ṣe fún wọn dáadáa nìyẹn pé kọ̀dìríyà yìí àwọn náà jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọnú ẹ̀ láwọn ọ̀dọ́ nígbà náà àwọn náà jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ lé kéwú lẹ́yìn ìgbà tí àwọn méjèèjì jáde wá pàápàá jù lọ sí Ìlọrin yà yẹn káì ilé àwọn ilé kéwú mà kún o tó ń kálukú ni èmi náà fẹ́ dàáfà èmi náà fẹ́ dàáfà èmi náà fẹ́ dàáfà torí ìfẹ́ tiwọn ojú kálukú ọ̀pọ̀ àwọn náà fẹ́ dàáfà lẹ́ẹ̀fì rí wípé manhaj wọn òṣùlùbù wọn ó ti yé bá àdàwí òun ni àwọn èèyàn ń lò nísìn títí dòní inú àwọn òṣùlùbù wọn inú àwọn àṣàlíbù wọn òun ni kí a máa ṣe wáàsí káka màkọ́ọ́là pẹ̀lú ohun ká fi ohun ka màkọ́ọ́là òṣùlùbù wọn ni so màwúrán ránṣẹ́ òṣàṣìlẹ̀ àwọn mú ti tiwọn wá ṣàdùlíyà àwọn fi ń ka màkọ́lá bàbá nakibu lazarabi àwọn ń fi ohun eh, markas ni wọ́n fi ń ka màkọ́lá ọdún náà ó dàbí ó dàbí fíìmù lójú wa náà bíi dán wípé ah ṣé kéwù náà lọ́wọ́ dùn tó báyìí ṣé kéwù náà ló dùn tó báyìí àwọn tún gbé wá ní new dimension àbí kí ni wọ́n máa ń pè ṣé kàádámù gbé tiwọn wá ó ti yé àwọn àfáàsì kó wọn nígbà ṣé ádámù bẹ̀rẹ̀ tiwọn àwọn àfáàsì kó wọn wípé ah èwo lájẹ́ ádámù tó gbére lójú wọn nígbà táwọn Maulana dé na kíbùlà Sharaf àti Sheikh Usasili táwọn tún padà gbé tiwọn wá àwọn tún wá wọn tún wá fọ̀ <laughs> tún ti tún tún dáadáa wọn tún fọ̀ dáadáa àsìkò wọn lọ́lọ́run àsìkò ìbẹ̀rẹ̀ Adamu fajúrù dáwà nwa Adamu àwọn ọ̀ma àmọ́ tí wọn ọlọ́run ní kí èyí wọn sojú tiwa ìwọ́n tí jáde wọn làwọn wò pé ah òun ni tí wọ́n bá bẹ̀rẹ̀ sí kàmọ̀kọ́lá wọn ni Sàrùmí ayaba ń wí àfa Sàrùmí ó bẹ̀rẹ̀ náà sí yìí pẹ̀lú ohun mọ́rkàs yóò bẹ̀rẹ̀ náà sí náà tẹ́ bá wo késẹ́ẹ̀tì tí wọ́n ṣe tí gbogbo ayé tí wọ́n ń tọ́ka sí lónìí òun náà ni kẹ́ẹ̀tì náà sọ̀rọ̀ sí náà ó ti bá wọn kò sí kẹ́ẹ̀tì kan tẹ́nìkan lè ṣe tó lè báyìí késẹ́ẹ̀tì ni tẹ́ bá rí bí àfa Sàrùmí ṣe parí ohun síbẹ̀ kọ́dà ń gbọ́ dáa nìkan Maulana sunkún nígbà tó dà nìkan torí ọlọ́run fún wọn ní ìbẹ̀rù ọlọ́run débi pé tó bá ṣe wá sí dà nìkan wọn máa sunkún bẹ́ẹ̀ ní sẹ́wù sásìlì lẹ́fì máa yí pé àmì ni wọ́n fi bí wọn ìbí àmì wọn bí àwọn méjèèjì àwọn méjèèjì lọ́lọ́run sì fi pera wọn wáyé so káwa ló máa kọ́là lónìí pẹ̀lú ohun mọ́díkàsì ká máa fi ka máa kọ́là ká máa fi ka ìkáyà ẹ̀ẹ́n hùkíyà òrùwíyà ẹ̀ẹ́n àdáza ní kinní kan wọ́n máa fohun rẹ̀ wọ́n máa fohun mọ́díkàsì àwọn ni wọ́n kọ́kọ́ gbé wá gbogbo ẹni tí bá ń fohùn ka mọ̀kọ́là lónìí àwọn ni wọ́n gbé wá kò sẹ́ni tí fohùn ka mọ̀kọ́là tẹ́lẹ̀ so inú nǹkan tí wọ́n sì nìyẹn inú nǹkan tọ́lọ̀ ń tún ní kí bàbá wa orí ṣe láyé òun náà ni bàndírì tá ń lù kì í tá ń lù yìí àwọn ni wọ́n kó jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú ilé ni wọ́n ti lu bàǹdírì àwọn mi ò fojú rí bàǹdírì rí àgbà tí wọ́n dé torí gbogbo àyèsè kọ̀dìríyà àwa kan bẹ ni àṣẹ nkankan pọ̀ ńgbà tí wọ́n dé làwa di kọ̀dìríyà ìpè é bàǹdírì wọ́n lu àwọn náà kó bàǹdírì jáde máa fi ṣiṣẹ́ ọlọ́run káàkiri wọ́n fi bàǹdírì yẹn kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọnú léyìí tọ́já kébí sẹ́hùn dásàlá ti tí wọ́n bá bí bàbá náà wípé nínú tó ṣe láyé èwo ló dùn mọ́ jù àwọn méjèèjì òun bẹnu tí ó sọ wípé áá Salati àti SARS lè yí mà ní torí pé wọ́n polongo ṣé òun dá Salati púpọ̀ débi tí àwọn ẹlòmíì ò mọ àfàǹdá because àwọn tán bá àfàǹdá sí lùgbà nígbà tá àfàǹdá ti lọ tán títí ń lọ bí ọgbọ̀n ọdún so àwọn míì ti tún dé so àwọn yìí ni wọ́n yẹ ìrántí ṣé òun dá Salati dáadáa ibi tọ́rọ̀ ní kí ó dé so a lè sọ̀rọ̀ dáadáa wọn a lè sọ tán sọ bí wọ́n ti tọ́jú ọmọ ọlọ́mọ ọlọ́run ní kún ọrọ̀ ọmọ tiwọn náà tọ́jú ọlọ́run sì ní káwọn ọmọ wọn ti yàn lójú wọn àmọ́ wọ́n gbé wọn pamọ́ wọn ò jẹ́ kí wọ́n fọhùn lójú àwọn torí kíní kankọ́ torí kún lè ba àrí ẹ̀yìn sí náà ni so abasi wa wò dáadáa látọdún tí wọ́n ti kú nineteen years nísìn ẹ̀yìn wọn tún ń sí náà ni so ń tún yíyè sí náà ni lẹ́yìn ikú wọn náà la rí dókítọ̀ àfàwà búbé so lẹ́yìn ikú wọn náà la rí lọ́ọ̀yà la rí gbogbo wọn so Lari, àfáàwà albarisi náà hmm? so àfáà albarisi ń jọ tí albarisi ní mi kọ́kọ́ mọ̀ pé ah, ah àkọ́kọ́ pé ọkọ̀ jẹ́ ọmọ sẹ́wù sàlátínà mo ti kọ́kọ́ fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí èyí tó ti wà nílẹ̀ kalẹ̀ wípé mo gbọ́dọ̀ fẹ́ràn wọn ká tó wá wípé inú àwọn ọmọ tó ṣe é gbé yọjú ta ń lọ́mọ yìí àáfàá báyìí ló ní iná ni wọn ò ní ọmọ bú nú ọmọ wọn kọ̀sọ́ ọmọ wọn kan tí ọmọ bú nínú àwọn ọmọ wọn kò sí ọmọ kan ọmọ wọn kan tí ń mugbó ó ti yé kò sí ọmọ wọn kan tí ń mutí so ẹ mọ̀ pé ọpẹ́ nù fún wa lẹ́yìn ìgbà wọn lọ tán nípa láti nineteen years náà kò wá sí ọmọ wọn kan tọ́rọ̀ òun kò lérí mílà ṣéun dásà láti tí wọ́n bá wá wí pé àfa ṣéun dásà láti ó gbé Kàdìríyà kalẹ̀ so nakibul ashraf àwọn náà tuntun bíúdì inú rẹ tọ́lọ́ ń ṣe fún wọn ni wípé ọmọ wọn kan ó wá kú lórí mílà wọn orí mílà yẹn náà ni gbogbo àwọn ọmọ wọn wà kọsọmọ àwọn kan tó takò wọn kọsọmọ àwọn kan tó sọ yí baba bàbá àwọn wọ náà kọsọmọ àwọn kan tó ní bàbá àwọn ò rí lánàá gbogbo wọn wọn kálukú wọn ń polongo bàbá so wọn náà tó fún years wọn yìí ká máa pé bá wọn dúpẹ́ kí olúwa ni man yargabu an millati ibrahim illa man shafi'a nafsahu ẹnìkan ò ní sọ pé bí ibrahim àti rí òun ò fẹ́ bẹ́ẹ̀ ọba gò so àwa náà ò lè sọ pé kẹ́nìkan wá ní bí mọ̀lánà sí abdullahi salati bọ́lọ̀ ti ṣe ayé rẹ̀ yìí tọ́sẹ̀yìn rẹ̀ yìí táyé rẹ̀ dáa tá ròyìn tẹ́yìn rẹ̀ tún wá dá yìí kẹ́nìkan wá lóun ò fẹ́ bẹ́ẹ̀ á ah! a pé òun tọ̀hún gọ̀ agọ̀ rẹ̀ ẹni tí ó wò ó sàn náà tún gọ̀ ọwọ́ kẹni tí ó wò ẹni tọ̀hún sàn kún tó wá róhun náà wò sàn kọ́lọ̀n jáyé tiwa náà rí báyé tiwọn náà ti rí wọn alibarikola àwọn àtàwọn àti mọ̀lánà ṣe òzázìlì àti bàbá wa amirul jeish kọ́lọ̀n kọ́ bá wa kẹ́ gbogbo wọn kọ́mọ abilé àfàǹdà má fi bà wá nú jẹ́ eh, má kọ́mọ avanda àfàǹdà bà wá nú jẹ́ má gbogbo àwọn tó ṣẹ́kù ńbẹ̀ nílé láti rí bàbá khalifa khalifa àfàǹdà lónìí èdèrí àfàwà ìmáàmù àfàǹdà lónìí èdèrí amirul wa'izin èdèrí shehul halqa e wa deri maulana nakibul ashrafi tuni e wa deri maulana asheikh bube asheikh adam àti gbogbo àwọn tó kù e deri alfa baris dina àti gbogbo tí ń jọmọ wọn lọ́kùnrin àti lóbìnrin ọlọmọfẹ nìkan kan pa wọn lẹ́kún kọwọ láti wọn kọ sànú àwọn náà baba amude mudirul markaz kó bá wa mójútó àwọn náà kó bá wa ṣàlékún àlàáfíà àwọn àtàlékún àánú rẹ̀ àti sọ rẹ̀ fún wa kó ṣe fún kálukú wa náà ọlá subhana rabbika rabbil isata amma yasifun wasalaamu ala al-mursalin alhamdulilah báwọn èèyàn bá sọ̀rọ̀ wọn ní ava kọ̀lílùn min kathir wasalaamu alaykum wa rahmatulah wa barakatuh. tó iléeṣẹ́ wa ispa tv kọ́lọ́nkọ́ bá wa mójútó yín kọ́lọ́nkọ́ bá wa mójútó yín iṣẹ́ tẹ̀ ń ṣe yìí iṣẹ́ tọ́lọ́run ni ẹ̀ ẹ́ sì ń kò sí nǹkan kan tẹ̀ ń gbà ń bẹ̀ kò sí nǹkan kan tẹ̀ ń rí ń bẹ̀ ẹ̀ náwó ara yín fún ni àwọn tí gba owó wọn àṣìṣe tó báyìí àmẹ́ni wọn bá fi ẹ̀san rẹ̀ sọ́dọ̀ ọlọ́run òun tó wọn bá wípé ọpẹ́ ni fóun lálùkìyàmà so ọlọ́run wa sọ àyà méjì wa minhum man yaqulu rabbana atina fid dunya wa ma lahum fil akhirati min khalaqi àwọn kan bẹ ń gbà wọn ṣe gbogbo wàhálà tán wá bí wọn wípé ńbọlẹ́fẹ́ àti sẹ̀san fún yín o wọn ní ayé nìkan làwọn ti fẹ́ kẹsàn àwọn wá ọlọ́run sì fún wọn lẹ́sàn ayé ọlọ́run tó bá dàlù kíyàmà kò kúkú sí wàhálà kan

àwọn eléyìí òun ni mo fẹ́ kí ọlọ́run ó sí ẹ̀yìn náà sí nínú àwọn tí wọ́n béèrè pé kọ́lọ́run ó pín ẹ̀san àwọn sí méjì kó fáwọn ọlọ́kan láyé kó sì fáwọn ọlọ́kan láyé kìyàmá ọlọ́mọ jẹ́ kí ẹ jáàmù ọlọ́mọ jẹ́ làlọ́ òde kọ́ máa fi sọ rẹ̀ sọ yín kọ́ dáàbò rẹ̀ mọ́ yín àti lílọ yín àti bíbọ̀ kọ́lọ́run máa jẹ́ wà nínú ààbò rẹ̀ àti sọ rẹ̀ àti gbogbo àwọn tí ẹjọ́ ń bẹ tẹ́ ẹjọ́ ń ṣe kọ́lọ́run kò kún yín jù báyìí lọ ispa tv náà kọ́lọ́run má jẹ́ ó bàjẹ́ kó tún ṣe yín ní international jù báyìí lọ ẹ ti wà ń bí youtube gbogbo nǹkan lẹ́wà kọ́lọ́n kọ́ wá díẹ̀ ní station àti yín gan-an fúnra yín kọ́lọ́n kò ṣe é bẹ́ẹ̀ bó ti sa àwọn aráwájú bẹ́ẹ̀ kò ṣe é bẹ́ẹ̀ fẹ́yìn náà kò fẹ́ léyìí san yín lẹ́sàn-án rí subhana rabbika rabbil isata amma yasifun wa salaamu ala al-mursalin walhamdulillahi Rabbi alamin. ọmọ abudulayi nàkí ìbànú bàmí adé lọ́dún. akítákíbi ni bàbá oníṣọ̀lá kẹ́ẹ̀dọ́lápẹ́. ìmọ̀ wa kò ṣe kànáà àbídọ́lá yìí. isbatihi wàrọ̀fánẹ́hù makanaliya ẹ̀ ò ní jábọ̀ mọ́ tó bá ń tẹ̀lé wọn ó máa lé. ẹ̀sìn gangan ó fẹ́ mọ̀ nípa àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ní ọlọ́run àwọn onímọ̀ Quran update Ajib update wá sí òdòdó mà ní wọ́n ń gbé ọlọ́run ṣọ́ ìsbà tó ti káyé já ẹ ò ní èlẹ̀ àwíyé ń káyé àwíyé ó kárẹ̀ kárẹ̀ láyé kárẹ̀ láyé.